أعوذ بالله من الشيطان الرجيم

nínú ayé. Àkókò àdáàkì tó àkọ́kọ́ yẹn máa ń látàrí ní ìdájọ́ rẹ̀ nípa tó wà lábọ́. Ṣúkú àti báwọn. ayé ó lóore ju ayé lọ àti tí ń bẹ nínú ayé. Olùmọ̀ àbáyé ní ìlú ayé nínú ọ̀rọ̀ nínú agbọ̀rọ̀ ẹnìkan wà èyí ó ti dá ẹsẹ̀ yìí ó ju ayé lọ àti ìdí Nítorí pé àná ni ẹ wà adúrọ́ láti máa nǹkan báyìí. Àtẹ̀ àtẹ́rọ̀fà Abdullahi ibn bí hẹ́ẹ̀rẹ̀ ńgbà táwọn kan bi léèrè àti tó bá jẹ́ pé ń pa àwọn náà sí láti máa ń yàn ṣáájú kó tó kí lúrù ni ráàtìrì ni magribi ni ìṣáì ni kò sí ń tẹ́lẹ̀ bí mímbi ìfì ní sọ ìfì ń ìfì ń ṣùgbọ́n ká pèsè ọkà tẹ̀lé àti kí n bi àǹtí mi ìyàwó Hafsa radiyallahu ta'ala anha wa ardaha ìyàwó Aisha ní ànábì sallallahu alaihi كان صلى الله عليه وسلم يصلي من الليل ثمان ركعات النبي من ينافل ركعة مجو لورن بني ثم ركعتين خفيفتين بعدها لين ركعة مجوي يو قد وان ركعة مجي توفيه ثم yùsọ́lì bẹ́yìn nìdá àìní rọ̀kì àtẹ́yìn yóò tún wá yan náfìlà àrákà méjì láàrin ìgbà tí wọ́n bá pe àsùbá sí ìgbà tí wọ́n ṣe ìkọ́ọ́mà ṣùgbọ́n nínú ẹ̀gbà wà mí ó jí ó clear sí a wípé mẹ́ta ó padà kún mẹ́jọ tó bá kọ́kọ́ yàn ẹ̀gbà rí fi nǹkan sọ pé mẹ́jọ àdísì mi padà wà á ṣe kí ni o ọ padà clear rẹ̀ ṣùgbọ́n rákà yìí méjèèjì ìyàwó á ní wàkánà láyàdé àrùmá abadan ànàbí èsì ìfi méjèèjì lẹ̀ láíláí tí lárúbáwá tí wọ́n bá lo abadan lárúbáwá ìsáàbà á lò àyàfi fún nǹkan tí bá ń bọ̀ wájú ṣùgbọ́n tí wọ́n bá lò fún nǹkan tó ti lọ lè ta àkíyì láti fi kan pámọ́ nǹkan ni tí wọ́n bá ti kíyàn ta ṣe oríjà alraita abaljawal qat wallahi ma ra'aytu abadan so ti rí kíní rí wallahi rírí abadan abadan tí wọ́n ti pé ìyìn rírí ń ìyìn tí ẹ̀rí tó dọrí láyé ṣùgbọ́n kápẹ́ ní tẹ́yìn òkì ìṣẹ̀lẹ̀ yàn bá ń sọ àti pé ìyà ń sàlàyé fanu hadith wípé amsalaam kèé fi rọ́kì àtàlífàjírì ilẹ̀ ọwà ńlé ni ó ọwà làjò ni ó ànábì sallallahu alaihi wasallam ìmáàyàn rákà méjèèjì ìmbẹ̀ ńlé ni ó ìmbẹ̀ lájò jábẹ́wò jẹ́ pé wítìrì náà ànábì èéfì ilẹ̀ ní àjò ṣùgbọ́n àwọn náfìlà mi tó àwọn náfìlà fún àwọn ìrun kọ̀ọ̀kan zuhur ṣáájú zuhr bada zuhr qabla al-asr ṣáájú asr qabla al-maghrib aw bada al-maghrib bada al-isha tẹ́sán bá ti lo àjò kì í máa ń yàn wọ́n má tẹ̀m̀bí ìtanijí tá a bá ti wà lájò tá a bá ti ń dìrún kù táǹkà ìlà méjì asiri méjì ìṣáì méjì àìmọ́ yẹná fílàmà lẹ́yìn àwọn àrùn agbọ́n tí wọ́n láti fi yẹná fílà tẹ́lẹ̀ ògbè ṣùgbọ́n náà fílà méjì kan bẹ̀ bí èsì ilẹ̀ ìbẹ̀ lájò ni o ìbẹ̀ ńlé ni o o náà ni rọ́kì àtàlí fajir àti wítìr amsterdam kìkì ni o kèé fi ilẹ̀ ìyàwó àìṣàbá ni tá a bá wà ń bẹ lájò a kì í rọ́kìn àtẹlifájìr à ń bẹ ńlẹ́ náà a kì í rọ́kìn àtẹlifájìr. ìyàwó a máa ní sàmsàm bá wá kí rọ́kìn àtẹlifájìr tán súnmà ìtọ́jà àlàáṣíkì ilẹ̀ ayman. sábà rákà méjèèjì yọọ yóò wà rọ́gbùn ọ yóò nígbà tí ẹ̀fẹ́ dùbúlẹ̀ báyìí sí ọwọ́ ọ̀tún báyìí nílẹ̀ yóò rọ́gbùn ọ sí kíni o apá ọ̀tún masáìlù wa sẹ́gbẹ́ ọ̀tún yìí malhikmatu fihi kí ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mbẹ̀ àwọn àfáà ní ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mbẹ̀ ni wípé anábì sallallahu alaihi wasallam ìrọ̀gbùnwọ́ sí ẹ̀gbẹ́ ọ̀tún yìí tí ò ṣe sí òsì nítorí wípé ọkàn wa apá òsì ń bí lọ́wọ́ tí ń ṣiṣẹ́ hasas amama filin ne wa amama kanka ọpọlọ tá a fi máa rántí nǹkan òun ń bẹ lọ́gọ ọpọlọ náà pín káàkiri tíṣẹ́ ìtọ́ ń bá fẹ́ ta tí orí ẹ ń bá sùn lọ kọ́mọ́ bá jí lóru ọgọ́rà níbi ni yóò ta sí nítorí pé ààyè ibi ẹ̀ ti máa rántí nǹkan tí èèyàn ṣe kẹ́yìn tàbí èèyàn fẹ́ ṣe ààyè ibẹ̀nu ṣùgbọ́n ẹ̀gbẹ́ òsì tí à ń bá ilé lẹ̀ àwọn àfáà ní ìsìgọ́rọ́kùn náà mi ọ̀tẹ̀lẹ̀ ìsìgọ́rọ́kùn ti náà èèyàn lè sùn lọ gbàgbé àbí ọwọ́ àrọ́gbọ̀n sí ọwọ́ ọ̀tún oníòsì kìíní o oní òfin rọ igun ọ nítorí pé ìgbé ẹ̀mí àbí ìgbé ọkàn sí apá òkè yóò máa ṣiṣẹ́ lẹ̀ tí òfin ní súngbàgbéra lọ nítorí gbà tí yàn ní máa rọ̀gùn wọ́yì nígbà tó bá yan rọ́kẹ́ àtàlí fagiri tán hátà yóò azánàbí sọ̀láàt yóò wà wà báwọn títí tí wọ́n fi pé ìkọ́mọ̀ntò tí wọ́n fi wá pè àti rábì ìtìbáwọn ṣùgbọ́n ìtìjáwì sí dandan ni àbí súnà ìtìláfù wọn bẹ̀rẹ̀ wọn àfa lórí ìkíní wípé kí gan lànà bí fi ń ṣe apá kan ní rọ́ọ̀hà láti lè bá a máa fi sinmi ni wọ́n ní fún sinmi wo mina tahajjud ẹni tó ti yànnà fílà bọ̀ lóru tó ti dúró tọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ kó sì máa kàn kó sì rárá ti ẹ̀ sinmi díẹ̀ náà ṣẹ̀fì kí ni sáà máa ń tẹ̀yàn ní ọwọ́ ọ̀dàdí aróní tí ìlé tán yóò máa fi sinmi fún gbogbo òdò tó ti dúró lóru tí wọ́n fi wá pè pé àsìkò òru ti tó àwọn tí wọ́n sọ báwọn wọ́n ní a jẹ́ wípé ìtumọ̀ ń tẹ̀ ń sọ ni pé ẹnìkẹni tí ó bá ti yẹ náà sílà lóru kò gbọdọ̀ dẹ̀wò wọ́n ni sáà ń wí náà nù kèsí ìkìlíà tá a bá ní ìfìjárì lè rọ́ọ̀hà ni láti máa fi sinmi fún wàhálà wo fún wàhálà tahajjud tó ti ṣe lóru kìyàmùn lẹ́yìn sásàkìdá rọ̀mẹ́jú a jẹ́ wípé a máa sọ wípé ẹni tí ọba fẹ́ ṣe kínní tọ́jẹ́ súnà fún lẹni tó ti yan náà fìlà lóru tó ti àárẹ̀ tí ń fi ń sinmi ọ̀rọ̀ kan àwọn kan bọ́ bẹ̀rẹ̀ àwọn wọ́n ní kò rí bẹ́ẹ̀ o alìpìjáwì lìlìfásìlì ni yàtìrí sọ̀rọ̀ sọ́lá ni yẹ́pìlì bainahu wa baina qiyam al-layl irú òru títí ń kí bọ̀ yẹn amsterdam sinmi ó ti kí òru tán ọwọ́ àyàn rọ́kì àtàlí fajiri ìwà afẹ́gbẹ̀ lélẹ̀ lẹ́yìn bàtàn rọ́kì àtàlí fajiri kan ajẹ́pọ̀ fẹ́ ti sòpinya láàrin rọ́kì àtàlí fajiri àti kíni o àti ìrun àsùnbà. àwọn àfààní àhán wọ́n bí àwọn eléyìí náà léèrè pé tẹ́ ẹ bá ti pè lópinya bọ́yá ń sí ìgbọ́ wọ́n ní kí la rí a sì ń gbọ́ o ìǹtẹ́ ìsọ ní ìsìn wípé òpin ìyà ni tó bá ti jẹ́ òpin ìyà ni a jẹ́ wípé kìí ṣe dandan ni kó jẹ́ pé ìrọ̀gùn ọ̀gan ni ọ̀jẹ̀ gbóhùn ò lè lóṣù ìyẹn wá ní ìmáàmù Shafi'i rahimahullahu ta'ala ó ní tuta'adda sunna bima yahsulu bihi al-faslu min mashyin aw qiyamin aw kalamin a jẹ́ wípé fásílù kò sí tí ò fi lè ṣẹlẹ̀ ìpìjáwò èsì dandanú àti lè kàsára súnnà kápẹ́ká fi sòpinya náàfílà tí ìrùn ọ̀rẹ́yàn tó kúta tó fẹ́ kí ni ajá pé èèyàn lè sọ̀rọ̀ táìmù kọ́mọ̀ sọ̀rọ̀ tó wájú olè dìde kórìn lọ́rin bọ̀ kò sí ìdíyàn bá ti lè fi ṣe òpinya òun náà ni kò kí ni o kó fi ṣòpinya apákanú àfa ìlọ́pàá tó jẹ́ pé ń gbà mí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ pàmò aláì wọ́n ní láàrin ní bẹ́yìn ni mufarritin wà mufritin wà mutawassitin láàrin àwọn tí wọ́n mú kinní yìí ní líle Awari àwọn kan wọ́n ní dandan ni nínú wọn ni afọwọ́ ibn Hazm wa az-Zahiri wọ́n ní ìyàwó Aisha ń sọ wípé ń sà máa ṣe nǹkan tó bá ti yan lákàtà tẹlifájírì tán tó ṣe pé táìmù yẹn mọ̀ vínà kéèyàn ó mọ̀ ṣe bá má kó wọn má gbé lọ ní bẹ́ńlẹ̀ ìmọ̀ ṣé yẹn a jẹ́ pé ara ń tí a fi máa múra lẹ̀ bí irun àsùnbà ni táwa àti bá nàbí ṣe ṣe ìdán gbogbo ẹni tí ó bá ti ṣe ìpìjà tó fi wá kí àsùnbà fa inna lìpìjà àṣẹrùtún lè ṣe àti sọlá ti ṣubú ìndánà májẹ̀mú kan ló náà tó lè mú àsùnbà dá ẹni tí ó ti ṣe gbogbo ẹni bá ṣe ń tiẹ̀ tí wọ́n máa ń fún ọ ládàá one thousand fàṣùbà tí wọ́n lè mọ jẹ́ seven hundred. ẹnba tí ọba ti ti bẹ tí wàá kásùnbà lọ́dọ̀ tàwọn táwọn gbọ́ yé ni wípé àsùnbà rẹ̀ ọ̀la láàfíà tán. ọ̀rọ̀ míì tó nù. a wá rí àwọn kan sáré tó ti lọ bí àwọn kan o àwọn lẹ́yìn òkè ẹ̀ gbọ́dọ̀ sí rárá. anabi nìka sọlọ lọsọlọ tó ń wòlé gbé lọ tí gbẹgbẹ oníṣe wọn ní kílẹ̀ rí ti wọn lè rí àwọn ní ti ibùnú àbí ṣẹ́yìnbá tọgbọ́wà min atari abdullahi bin umar wípé káàna yahsibu man ìpájà àti lè masjid ما معنى هذه العبارة أبلا بن عمر رضي الله تعالى عنه وارضاهما tọ́ba ti rí ẹnìkẹ́ni tọ́yìn rọ́kì àtàlí fagiri tàbí mọ́sálásí lọ́ba rọ́gbù ọ́ ilé hàn lóko ni ikú àdàwọ̀ àlélé inú mọ́sálásí ilé hàn lóko. abdullahi mas'ud náà oní àmà àtakò tó àti rẹ̀ tó síbẹ̀ mọ́sálásí ìyẹn ó ní àmáàmù màlìkì gbọ́yé ń ti wọn wọn ni ọ̀dà àápọ̀ fẹ́ǹtọ́ bá sì ṣe rọ́kì àtàlífàjírì nílé kúnnà bí sìṣbáàbì ẹ̀ ń bá ṣe rọ́kì àtàlífàjírì nílé kọ́rọ̀gùn ọ̀ tí è máa wo pé àsìkò gbà tí wọ́n bá gbé kọ̀ o ó ti súnmọ́ ó kú ìṣẹ́jú márùn ó kú ìṣẹ́jú mẹ́ta kọ́rẹ́sì àdíje padà kọkọrí sí kíni o mọ́sálásí ká kí àǹkankan bẹ̀rùn yọ níbi 520 tí wẹ́dà bá wà kí tí fajiri yọ ní five twenty rọ́kì àtàlí fajiri nígbà ó lọ́bẹ̀rẹ̀ nam ẹ five twenty náà ló ti bẹ̀rẹ̀ five twenty one àní tí àlùfáàjáde bá ń yọ ní tí ń yọ ní àlùfáàjáde sọ́ọ́rì tí ń yọ ní nígbà náà ní rọ́kì àtàlí fajiri bẹ̀rẹ̀ ó ti bẹ̀ náà nù. ntọ́ daa pọ̀ jù ó ní bó tiẹ̀ jẹ́ wípé kí ni èèyàn ṣe ọ̀ràn kílíà rẹ̀ ìlú yàtọ̀ sílùú láwọn àṣesí mi ní Saudiya twenty five minutes ìní a máa fi ilẹ̀ tí fájúrù bá ti yọ sígbà wọ́n ṣe kọ̀ ọ́mọ́ fásùn àbáwọn. zuhur twenty minutes asiri twenty minutes maghrib ten minutes ishai twenty gbogbo akaluwala ni afẹ́jọun ni amúralé ni áti nkankan ni gbogbo atótó nu ìyóò ti máa ṣe bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ń bọ́ wá jẹ́ wípé twenty five minutes lọ́mọ yìí pé wọ́n ó ṣe ìkọ̀ ọ̀ma lẹ́yìn ìgbà tó ti tó sì tó kírọ́ kí àtàlẹ́fàjì rẹ̀ ní bíi five twenty ọ̀sálàmù bíi five twenty five. tó bá fẹ́ rọ̀bù ọ alákọ̀ọ́ ìmọ̀ malik wàmà náà náà nígbò ní kọmọ lọ́mọ́sálásí bá kọmọ lọ ní five thirty kínú o. bí five thirty five na awa ni ní kọ́mọ o bílí ẹ̀ bá ṣe rí sítàbọ̀ bá ṣe jìnnà naam tọ́mọ̀ àpẹn tó yẹ̀yìn dè mọ́sálásí tí ò ní máa mí hẹ́lẹ́hẹ́lẹ́ five minutes ni kọ́mọ lọ nígbọ̀ bá kú kí ni o tọ́ǹkọ́ ọmọ mi hẹ́lẹ́hẹ́lẹ́ kọ́ lọ kó dìde ní táìmù tí ò ní máa mílíkì ni o helehele. lọ́dọ̀ tiwọn ni ẹni tó wá jẹ́ wípé mọ́sálásí ìlọba ti kí rọ́kì àtàlẹ́ fagiri lánàá kúlù bí sèbábì sèjá àwọn ọ̀sọ́ pé kó ṣe kí ni o kọ́rọ́ gbò ọ́. nukutọ wa bẹnbẹn o núkútọ̀ tí ń bẹ́ẹ̀ ní wípé ó yẹ kí béèrè ọ̀wá kánà bí sì lè ṣe nǹkan kan tán tàbí ọmọ wa ní ẹnbá ń ṣe nǹkan àgàgà tó tún wá jẹ́ abúlé bínú Umar tó pé ó wà harif mọ́rọ̀ lóògùn tánà ìbá ti máa ṣe mi ó lójú kòkòrò kọ́sàmọ̀ sí táǹsà máa kódà nígbà tí a ń ṣe táwọn ibi ti papòdà tán àìmọ́ yí ààyè míì tẹ́gbẹ́ tí wọ́n bá ń rìnrìn àjò lọ táwọn ibi bèè dúró ń bẹ̀ tọ́kàn dúró sí i bábílì àbúrò mọ́tò bá dé báyìí yóò náà dúró sí i. mo sọ̀rọ̀ pé kọ́lọ̀ ń bá ní san àwọn àfa àwa lẹ́sàn olóore àgàgà ní sùúdíyà wọ́n ṣe àwọn iṣẹ́ kan ọlọ́run sì fún wọn ṣe láti lè bá a máa pa àwọn àṣàrù yẹn rẹ lọ́pọ̀lọ́ àwọn èèyàn àwọn àyè bí àdàbí ti ń dúró báwọn ọ̀pọ̀lọpọ̀ míì ti di radio station kọ́dà ibi àdàbí ti ń kí ìdì wọ́n ti kọ́ mọ́sára síbẹ̀ ní ìsìn wọ́n ti kékeré o mọ́sára sí wà bẹ́ẹ̀ tó sì jẹ́ wípé one thousand feet oníbẹ̀ wá sí mọ́sára sàlámù ṣùgbọ́n gbàtà bá débi ọ̀rọ̀ mọ́sífà sálám inṣàlá rahman àwọn nǹkan tí ọ̀jẹ̀ jáde ń bẹ̀ ni pé sábà ń pín mọ́sálásí ànàbà sálám ṣé déédéé bi tí mọ́sálásí dé ń yí ànàbì ilé àmà pé mọ́sálásí ànàbì ni àbẹ́yìn tí Usman náà tó fẹ̀ tó fi kún tó náà wà ń bẹ́ẹ̀. àbí bí wọ́n fẹ̀ dé lónìí àbí wọ́n bá ti lérè dé náà títọ́ gbẹ̀lì kìámá ń kọ́ ọ́nù sùn náà ni ọ̀rọ̀ kan nìyẹn ni pé àwọn èèyàn ọ̀rọ̀ méjìlá àwọn gbogbo ń tànà bí ṣe pátá ní sàbẹ́kọ̀ọ̀kan mọ́tàn lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí ní kí ni ìyàwó aisha ní man haddathakum bí yánà sọ̀rọ̀ sọ́lám báàlà kọ́ ìmọ̀n fakọ̀dì kadab gbogbo ẹ̀ ń bá sọ fún yín pàdánù bí tọ́rì lóòrò ìrọlọ́pàá fún yín tá ń ìyàwó aisha rọ́bì rẹ̀ wà rọ́bọ́ha وحدثت بما رأت من رسول الله صلى الله عليه وسلم iyo si paro in táwọn rí pẹ́ lánàá bínú gbogbo tí wọ́n ti jọ lò kọ́nà sàfẹ́ràn táwọn ti fi èjáre láyé wọn ò rí bí ó ti tọ̀ lóòrò ànàbí ti tọ̀ lóòrò nígbà máa ata àtúbà kọ́ mi mìíràn ansar wá sí kan tí ń kọjá lọ ọwọ́ ajé ọ̀gá tí àwọn ansọ́rí máa dalẹ̀ sí nígbà níbi ìfẹ́ ń bẹ́ ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ rìwáyà kan tó wá wípé báàlà kọ́ ní ọ̀tọ̀ náà ààrẹ kan mánà bí ní orúnkún méjèèjì ìran ààrẹ ń sire in tí mọ́tẹ́tì ìmúlọ ní kí ọmọ ẹ̀tọ̀ lóòrò tí ẹgbẹ́ ń tá àgbọ̀yé ń bẹ̀ ni pé ẹni tí ìran ààrẹ ọ̀bá ti mú o kò gbọ́dọ̀ dẹ́wò ìrìwáyọ̀ wà tún afẹsẹ̀ mọ́lẹ̀ ooo níta sáfẹ̀ kílíà ni wípé ànábì ṣe kí o ọ̀tọ̀ lóòrò nígbà táwọn afáàtì bọ̀ bẹ́ẹ̀ wọ́n ní yọ ọ̀parọ́ bó ṣe káwọn lá ní ẹ ṣe gbé ọ̀rọ̀ ń kalẹ̀ bó ṣe pé màmá wa ni á wọlé hako àhako àyìn kọ́ ìntọ́ bá ti jó òótọ́ afárake yìí ti jó àti sọ tí wọn bá gbé kalẹ̀ sí a asàsàlám ìrírí ń tèmi o níbi ó ti tọ̀ báyìí lóòrò bẹ́ẹ̀ bá wá rẹ̀ ń tó sọ pé òun rí tọ́tọ̀ lóòrò kọ́mẹ́rì ẹ̀ wá o èmi ò rí ń tèmi àìrí mí ìfìrè kọ̀sọ̀pẹ́lò mi lè mọ́rí ṣùgbọ́n wọ́n mọ̀kán sàfẹ́ wọ́n wà harí lórí kítọ̀ ọmọ́tàfílà tóró náà lọ sọ fún àwípé fàkánà àhàdúhùmá láàyè tẹ́tírù mínà ìbáwólì nìrọ̀wáyà mi láàyè tẹ́ṣì aláyè tẹ́bìrì ọ̀kan náà méjèèjì fi kèé jẹ́ kí ni o kítọ̀ ọ̀dá ló fi wá sunan inda abi dawud ó ń sọ́lọ́ níta ní zahu ní alibawul ẹ fa balẹ̀ tọ̀ dáadáa o fa iná a mata àdábìl kọ́bùrù minhu níbi tí yà sàárì ó ti kárí ọ̀pọ̀lọpọ̀ umay in tí ó di àjíyà pọ̀ tí ẹ pé nẹ́yìn umay ni ó jìyà nù sàárè tí ó bá rí bẹ́ẹ̀ ibi ìtọ̀sí lọ́pọ̀lọpọ̀ ó ti kàdánwò ojú fakana la sẹ́tìrù ẹ̀rú olówó abá mi níbi riwaya kejì wípé òòrẹ́ lẹ́yìn láàyè ẹ̀sẹ̀tìrì kọ mọ́bì kẹ́lẹ̀ yìí tí tọ̀ wàláhì mo rí nínú wa tí ó bọ̀ bí blọ́ọ̀kù náà yóò sì fèsì ẹ̀fẹ́rẹ́sì wàláhì pẹ̀lú rògbòn àti pẹ̀lú ṣòkòtò tí máa pẹ̀ nìkan ń dolíga afa ikí ń dẹ́nìdẹ́ wò ṣe bí ẹ à onígbà tẹ́ ń ti ń bọ̀ láti ẹ̀fẹ́rẹ́sì ọ̀ lẹ́mi pé irú nǹkan bá ń le ṣẹlẹ̀ wọ́n kà máa lọ́nu ọkọ̀ náà ni. nígbà gbẹ́ tírẹ́dì báyìí kéèyàn fèsì ìbẹ̀rún lójú mọ́mọ́ bó sálẹ́gbọ́n ẹ̀kẹ́rù ọ̀bá yẹn ká á ti ẹ̀ máa ń wà wọ́n wà fún àgbà mi àbọ̀lọ́kadà wọn á ti bó yẹn lẹ́pẹ̀lú náà. mo wá wu tó fi lè mú ẹni tó nínú gbẹ̀ tó torí ọ̀bá lẹ̀ láyà láti máa tàn bí ẹ ti lè rí òwò rẹ̀ àfi máa ń bẹ́ ń bí ọ̀rọ̀ àná bí o sallallahu alaihi jọmọ́ ẹ wá wo àìmọye àwọn ìyá wa màmá ẹlẹ́kọ̀ọ́ àmọ́ ológi aláfàsọkó alátọ̀lóòrò nàám ẹni tọ́mọ́jẹ́ yìí pọ́fẹ́ ṣe ajẹ́ yìí pín Umar abúlábùnú Mas'ud wọn ò rí gbọ́ àwa lè rí gbọ́ afárọ̀kọ́ ó sì mú ń rí gbọ́ nítorí wípé kò sí ẹ̀rí ẹyọ kan báyìí tó wá rí pé amsa salam wá ti ìtìjà ìnú mọ́sálásí kò yé ìtàbà ni alákàràkà méjì ìtàn àbíyànjú kí ni yọ́rọ̀gbọ̀n sápá abo sápá ọ̀tún rẹ̀ kéé ọ̀dán òní mọ́sálásí ajẹ́ pé ń táwọn yẹn ń kọ̀ ni pé ìṣe tí ń ṣe kí nìyẹn nínú kí o nínú mọ́sálásí bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ yẹn ń lẹ̀kulẹ̀ wà á dán wò lé gan ǹjẹ́ wọ́n mà ajẹ́ pé kìí sípọn náà kó ìrà sún náà ooo abábìlẹ̀ àbú eh, àbú amad súnà pẹ̀lú ìpẹ̀já kéèyàn ọ̀rọ̀gbọ̀n sọ́wọ́ ọ̀tọ̀ báyìí tọ́ba ní arákà tẹlifájírìtà téèyàn bá dẹ̀wò mọ́sálásí tẹ́lẹ̀ gún kẹsẹ́ na tẹ́ẹ̀sì lẹ́ẹ̀lẹ́rì na ẹ̀lẹ́sẹ̀ kílẹ̀ rí abdullahi bin umar mọ́sí kí ni o ọmọ lẹ ẹmbá darú ẹ̀wò lókò jama'a sáwà lè máa kí ní ìsìn a wà ní nọ́kítọ̀ nọ́kítọ̀ tí wọ́n bá gba ìwáyà wà tí wọ́n bá gbẹ̀rì wá báwọn wípé abdullahi bin umar a máa lẹ ẹmbá ti bẹ́ẹ̀ ní ó ǹjẹ́ àìgbà wá pé ọ̀nà tí bá ti mẹ́mẹ́ nú àtàbí ìsọ̀rọ̀ o ǹjẹ́ ìgbàyún wá ìjò kí ìsọ̀rọ̀ ojú kẹnu tí wọn ọ̀bà wá gbà wá pé wọn ìsọ̀rọ̀ ǹjẹ́ ó tún gbogbo wọn ló sì tẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ nàám tí ó nǹkan bẹ tí tọ́jọ́ wípé téèyàn bá ti rí pé ó lè dá múṣkílà lẹ̀ ìyàn ara ṣe sùúrù náà tọrọ yẹn tutù ẹ má gun yàn kẹtẹ o ẹ má lẹ́yìn àlòkò torí eléyìí o torí pé gbogbo ọtí mẹ́mẹ́ náà sàhábà náà jọ náà kò sí ẹ̀rí báyìí tá a rí gbámú tó fi lè dá wa lójú wípé gbogbo wọn náà lọ tẹ́lọ́rùn ọ̀rọ̀ yóò kíá ojú kan náà ìyàwó ọmọ wa sọ̀rọ̀ kan idan an aka ma hukumu ne jama'a sunna ni ọ̀dà pọ̀ tó bá ti jẹ́ pé èèyàn ti sàájúdì lóru tó ti àfẹ́ ra rọ̀gbọ̀ àbọ̀rẹ́ èèyàn náà gẹ tó sì jẹ́ wípé ìrun wa ó ó sì kí ni ó létò àwọn nǹkan mí ń bẹ tó yẹ pé yọ́ sàn ádà yọ́ ràn àwùjọ lọ́wọ́ ṣùgbọ́n ìsábà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwùjọ tẹnu bá ti kò lọ́jọ́ tí kí o tẹnu bá ti kò bá a ṣe ń pariwo tá à ń pariwo yìí mọ́sálásí mélòó ń bá dẹ̀yìn ìní ó sì mọ̀ pé èèyàn lè kí àsùnbà Ni five thirty ní five thirty five ntí wọn mọ̀ ní sífì àmì ń bẹ àwọn ń kọ́tà tó ń bẹ àwọn tẹ́ wọn ní kọ́tà tó lọ pọ̀ tí ò ní yí ni o. Eh. súnà ni ọ̀dà pípọ̀ ṣùgbọ́n kéèyè ti dandan àrísẹ̀wá ìyàwó wá sọ̀rọ̀ kan wípé tẹ́nà bí bá ìgbà míì sí ń bẹ o ẹ̀tún wa máa wo ohun tá a ti mọ̀ fílẹ̀ ti dandan ìgbà míì ń bẹ tẹ́ pé tẹ́mùsà ń bá yẹn náà fílà rẹ̀ kan lóru tọ́ba yẹn náà fílà tó rútan tó sinmi sí gangan tí fájìrù bá ti yọ látara wíkẹ̀ àǹsàsàràm ànàbí ọ̀ yàrá ká méjì فإذا كنت مستيقظة حدثني tọ́ba jẹ́ wípé mo ti jí èmi lànà bí ọmọ bá rojọ́ títí títí tí wọ́n pè pé wọ́n ti fẹ́ gbé kọ̀ ọmọ o tí bìlá ló fi sọ pé aṣọ́gbọ̀ ọmọ o wà ń kúntù náà ìmàtán súnmọ́ tí mo bá sùn lọ kò ní fẹ́ jí mi ìtajà ìgbà ni ọ̀sẹ̀ àti báyìí ta ló lè sọ ẹ̀rí kí èsì rẹ̀ nù ta wíṣẹ́ ní ìsìn òun tó lè fayọ. Nàá. Barakallahu fi. Afáàní tó kọ́kọ́ pé dandan ni, a ní rí ẹ̀gbá kankan pé máa ń báyà wá sọ̀rọ̀. Múṣkìlà bá tún dé. Kí ni múṣkìlà mi? Ìyàrá tó ń sọ ń bò mí ni pé fa in kuntu yaqda kápẹ́ mo ti jí tahaddatha ma'i yóò bá ń sọ̀rọ̀ wà illa náàmà tó bá wùn tó pé tí yìí ni ọba tó èèmọ̀ nínú èdè lágbáwá ó sì ń bẹ́nú èdè tìánà àwọn nǹkan tí ò tó nǹkan ká yá nǹkan mìíràn lò fún jàmáà gbogbo ẹ̀ ń bá ti fẹ̀gbẹ̀ lélẹ̀ kí náà láàlù sí pàádà wọ́n ti ọ̀rẹ́ ẹ̀ ọmọ mẹ́mí ọ́sùn sí bàbá ní ìsí ní ń wo pẹ̀lú tí ń wo pé ah, kí náà mẹ́ ọ jẹ̀jílẹ̀ bá bábáyé ṣùgbọ́n wọ́n pé bẹ́ẹ̀ ti rí tọ́lá ìdáhùn kí lẹ́ kò ṣe wọ́n sùn ìtumọ̀ rẹ̀ nú kìí ṣe pé ń yọ ọlọ́run sùn lọ́wọ́ kí lẹ̀ rí wa ojú tí yẹn gbà wá náà nìmí náà wàá gbà wá yìí pé wà ìǹkúntù yẹ kúrọ̀ tàhádà sàmàrí wà ìlà ìtọ́jà hátà yúdà ìṣọ́ra. tó bá jẹ́ pé ìbá sùn lọ yọ ọmọ bá ń sọ̀rọ̀ mọ̀ káfí wọn sùn lọ yìí rọ̀gbọ́n náà ni tí wọ́n wà á pè fúnrun yí ìgbà téèyàn ọ̀rọ̀ lò pé yọ ọba sùn kò sún ti clear O ti clear súnà ní àtẹ́sẹ̀ súnà ṣé dandan ni ṣéjọ ojúmọ́ ni tó bá mú yàn ṣùgbọ́n sọ́dọ̀ á mọ́sálásí bí ẹ̀ bá ṣe mọ́sálásí ṣe àná barakallahu fikum barakallahu ojú àti má mẹ̀jẹ̀ lára wá sí lọ́nà ilé ọlọ́run ìyàbá tó sọ̀rọ̀ kan ìyá ní tàǹsán bá wá kírun yìí wà ní ilà àkúl níbi tí ìrìn ìmọ̀ fúyẹ́dé kọ́dà tó bá sálámàtà mo máa wò pé àhàhà hal kọ́rọ̀ àbí ummil kitab ìjánà bíi ka fatiha bì kan ní rọ́kì àti alifájú kò ní fatiha nù. tẹ́lifọ́pọ̀ yìí náà lẹ́rìn-ín. wọ́n ní kí túnlẹ̀ rí yín tẹ́ bá wíwá wọ́n náà fúnrẹ́ rí mi sọ wá gan sí àwa ìṣàfọ́ wípé yóò kí kọ̀fì ìfàtẹ́yìn méjèèjì ní fúfú yẹ wa àkúùlù lámìyàkọ̀rọ̀ àfihìmá bí fàtí àti kìtà jẹ̀mọ́ à téèyàn bá ń wẹ̀ tí ń sọ̀rọ̀ báyìí ó yàtọ̀ sí téèyàn ọmọ gbọ́rọ̀ rẹ̀ láìwò ìyàwó á ní ìgbà mí gan mọ́ pé tọ́bá yàn nílákà méjì mọ́mọ́ tó pé lámì ẹ̀ máa wò mí o kápẹ́ rí ọ̀rọ̀ tẹ́ kàn gbẹ́ni tó sọ̀rọ̀ ẹ wò yàtọ̀ ẹgbẹ́ sí pé ẹ̀rí mi ìgbà mi bẹ̀ yọkàn yẹn náfẹ́ àràká méjì wà ní àkùn tí ìfìmọ̀ sọ wípé lámìyàkùrà fíhìn máa bí ummil kitab ọ̀ka fátíà tẹ́mà pé ẹgbọ́rọ̀ báwọn ṣùgbọ́n kápẹ́ ìyẹ̀rẹ́ tí ń báyàn sọ̀rọ̀ gangan tó wá ní kódà àmọ́ ìrẹ́tẹ̀ àràká méjì ṣètò yóò fìyẹ́ débi pé wà inni àkúl tẹ́mi bó tuma sọ wípé lam yaqra fíhìmá bí ó mìlìkìtà àà nígbà láà kafa sí àtà tẹ́ẹ̀mà wípé ìṣesí àti ẹ̀ńtẹ́ni tí ń sọ̀rọ̀ yóò di ẹ mọ̀ pé ó fi sọ bí ìrun yẹn ti yá mọ́sálà àwọn àfáà ní kí ni hikima ti mẹ́mẹ́ apá kan ni hikima ti mẹ́mẹ́ ni liyesta'id liyesta'id waliyabtekir waliyubadir ila salati subu kó lè bá a jẹ wípé kò ní rọ́ọ̀ṣì dé mọ́sálásí láti kásùmá fáwọn èèyàn tó ránà bí èèyàn náà fílà lọ́kẹ́ àtàlífàgìrì kì èèyàn mọ́sálásí inú ilé ní ti máa yàn káti gbámú lẹ́yìn ìrún ọ̀ranyàn náà fílà ìrún tó tún dáa jù tó hun alásọ̀tálá ó ní ìrún tá a bá yàn nù lé kọ́dà àwọn ìrún tá a máa yàn tó jẹ́ náà fílà sáájú àwọn kọ̀ọ̀kan kéèyàn yàn lé ìlọ dáa jù kí o sì kí ni o mọ́sálà wà dé ní ti ẹ̀wọ̀n tí ó bá ní dáhùn rẹ̀ tó bá wá jẹ́ wípé ọ́fíìsì lè yẹn wà ṣé ìyìn ẹbí sòrò ọ̀rọ̀ ẹ̀sìn náà ṣé ìlà ti ń bẹ́ ń bẹ̀ tánà bíi ti ṣé ìlà ti ń bẹ́ ń bẹ̀ ni wípé irú tí èèyàn bá yàn lé ìbẹ̀rù ọlọ́run máa wà ń bẹ̀ ó jìnà sí sí árí mi ṣé ń la fẹ́ mú ni sáàtì sọ wípé bákan náà ni ó rì ṣe ń tọ́ bá yẹ kọ́ yàn lọ́ ọ́fíìsì kọ́ mọ̀ yàn ní kíni o àbí túmẹ̀ ní wípé ká má sọ lè wá di símẹ́ǹtì. bàbá àfẹ́lì bàbá wọn wọ́n ni àfá fìdíọ́sì ẹ̀fẹ́ wà bálìjẹ̀ náà wọ́n ni fìdíọ́sì ẹ̀fẹ́ wà bálìjẹ̀ náà gíláàwì tí wọ́n ní fìrìdáùsì láfẹ́ wà pàdé jẹ̀nà náà fìrìdáùsì àti tọ́kọ́ méjèèjì eh, la ilaha illallah anàbí eh. èèyàn rọ́kì àtàlífàjìrì masalati inú nílé òtù yàn ìyàwó ìṣàwá ní máa ń yàn fùfú yẹ apá kan àfáà ní kólòkètè lọ́rìí kọ́mọ bá rọ́ọ̀ṣì wọ mọ́sálásí ńgbà tí wọ́n bá pè ní ah, á ń bàbá tó ń yàn bí ṣe yan títorú tí ó lọ gbárí tí ó pẹ̀ lórí ìdò tí ó fama tesal an tusnihinna wa tulihinna yóò sọ́nà àdìsí àwa Aisha tí wọ́n Bukhari bá wa ọ̀gá èyí ò lẹ́gbẹ̀ẹ́ kan apá kejì nílá wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé كان صلى الله عليه وسلم يفتتح صلاة الليل قيام الليل بركعتين خفيفتين فناسب أن يفتتح صلاة النهار بركعتين خفيفتين bọ́n dáfẹ́ bẹ̀rẹ̀ ìrun òru yóò kọ́ ẹ̀ nẹ́fìlà alákà méjì tí ó fi ẹyọ sàlámà bọ́n náà ló ti parí òru tẹ̀gbọ́n ti parí bá ń pàtí pé tùrú lìfájìrì rọ́kì àtàlífájìrì la fi ń sí ìrun títọ̀sán yọ wá fẹ́ kọ́ papọ̀ mọ́ ìṣesí tí máa ṣe náà pẹ̀lú òru kó sì ìrun ọ̀sán náà pẹ̀lú rákà méjì tí ò ní gùn pọ̀. jama ó ń lọ́wọ́ lẹ́jù ní àbákọ̀kọ́. méjèèjì ẹ̀kejì lọ́wọ́ lẹ́jù kílẹ̀ rí àfáà ni yóò fi sírun òru ó tún wáá fẹ́ sọmọ pé kò fi sírun ọ̀sán hmm? ṣéjoojúmọ́ lànà bíi mọ ìyáka méjì kó tó bẹ̀rẹ̀ kìámù lẹ́lì ṣé gbogbo ni kí ṣe gbogbo ó dé ní. ẹlẹ́ẹ̀kejì àsìkò mélòó náà nítorí ọlọ́ọ̀ ní ń bẹ láàrin lọ́kàtà alifajiri sígbà tánàbí máa ń ṣe kí ni o tí ó kì í fáwọn èèyàn lẹ́yìn tó ń jẹ́ pé ṣubú ẹ̀ máa gùn naam fúnfún àsìkò gan bá a pinlẹ̀ pé kó pinlẹ̀ ẹ̀ẹ́dí ogún gan fúnfún àsìkò gan tiẹ̀ ti tó lẹ́rìí fún wa pé yóò fúyẹ́ naam ṣé wàá máa kàfáàtì àbí àbí kàfáàtì ìmọ̀ kàfáàtì àwò. ṣé wàá máa ka súrọ̀ àbí èka súrọ̀ a máa ka súrọ̀ o ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé nù sahih nígbà máa Bukhari ohun ọba súrọ̀ wa ṣùgbọ́n súrọ̀ ń bẹ lọ́dọ̀ mọ́mù Muslim wa ghayruhu agaga min àbí fi Sunan Ibn Majah bi isnadin qawi ansa salam kini maa kan bẹ o kul ya ayyuhal kafirun àti ikhlas àtúwọ́n ni wàá yà mí. tí abúlé àbúrò umaru ní rọmọtún ní sàrà sàlám ṣaharan odidi ntọ́fẹ̀ tó bí oṣù kan ni mo fi ń sọ ànàbí tí mo náà ṣe ìwádìí tí mo ń ṣe béèrè pé ẹjọ́ kan kí lànàbí nǹkan nìyí lérí fátíà rẹ̀ mìíràn káàtà alifájìrì kí ni kà tí wọ́n fi ń sọ fún mi wípé kúlílà lọ kàfírún àti kí o àti ikhlas ó ìsùn máa kúlíà alẹ́ kìtàbù. تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ما كونا وكي أتالي فجري أنا كل يا الكافرون لك على كوكو لك على كدي ǹjẹ́ anabi máa kéwókè ń bẹ̀ ni àbí ààrẹ ń jó ní àá sẹ́yìn òtún wá níbi ìbéèrè mọ̀ bóò ní ẹ̀ṣẹ̀ mọ̀ na'am hal yajharu fihima bil qira'a ṣe máa kéwókè bẹ́ẹ̀ ni àbí máa ké jẹ́jẹ́ jama'a ọ̀rọ̀ tí ń bẹ lórí eléyìí apá kan ní ní máa kéwókè náà ní wọ́n ti gba riwaya wa ṣùgbọ́n àdíìsì kan bẹnu sọ̀hí hadithu Abi Qatada radiyallahu ta'ala nàrọ̀bọ̀ tó ní àwọn ọmọ kí zuuru lẹ́yìn sàtàlám wa kana yusmi'una ahyanan ìgbà míì sí ń bẹ kọ́dà a máa mọ̀ súrọ̀ tọ̀bákà rí fátíà rẹ̀ ní irun táì kéwókè ìdán èwo ni wàá máa ṣe ń gbà náà bákan náà bóò sì lànà bí ìṣe máa kéwú ní ìgbà tí bá ń kéwú jẹ́ẹ́jẹ́ tó bá fẹ́ kí wọ́n gbọ́ nàám ṣé òfin ní sí fárúkù àà tí fárúkù ó fi kù lánàá bá kéwókè àti bá ti ṣe kí ni o tó kéwú jẹ́ẹ́jẹ́ a mọ̀ pé alhamdulillahi rabbil alamin agbọ̀gbọ̀n tí yàn rí bá wọn nǹkan pé èèyàn lè òkèlè kọ̀ rẹ̀ náà àbí àwọn èèyàn wà pé yàn mọ́sálásí tí ó sì bù kábíyèsọ yìí gbogbo sọ̀hábà kò sí sọ àti ẹ̀ ń bẹ́ńtà fún wájú wọ́n máa gbọ́ قل يا أيها الكافرون لا أعبد ولا أنتم عابدون ما أعبد mo kọ́ ẹ̀sẹ̀ mẹ́mẹ́ ngọ́ọ̀bù àwọn ẹ̀sẹ̀ mẹ́mẹ́ gbọ́ tí mo ń sọ bákan náà ló bí la subhanallah subhanallah ẹlòmíì wá gba súnà yìí ó sì gbọ́ tọ́bẹ̀ kí òun lẹ́gbẹ̀ẹ́ yàn mọ́sálásí kọ́dà ẹ máa lè káyé gbogbo ìgbà tó ṣe subhanallah subhanallah ẹ lè máa kà ní kí ló kọ́ rẹ̀ tẹ̀ṣwíṣù nìyẹn kí là ń pè yóò tẹ̀ṣwíṣù tẹ̀ṣwíṣù aristophan sì ti kọ̀ fún bí tẹ̀ṣwíṣù ní ọjọ́ kan nígbà Ramadan aristophan wọ mọ́sálásí lọ́ba bá àwọn sọ̀hábà tẹ̀ ń ka Qur'an ó ń kálukú ń ka tẹ̀ ló ń kálukú ń ka tẹ̀ òkè lọ́tọ̀ọ̀tọ̀ náà ló ń kálukú ń ka o àmì wà tó ní àà bára máa kà jẹ́jẹ́ ó ń kálukú iná fàkúlù yunájì rọ́bà ó ń kálukú náà ní bọ́lọ̀ ọba rẹ̀ sọ̀rọ̀ mọ́ wàá fi tiẹ̀ da eléyìí láàmú mọ́ fi tẹ̀lé náà da tó ti ń di fọ́n kálukú múra pé bóun rẹ̀ ọba ìbò mọ́mọ́lẹ̀ yọ̀ọ́yà àhání ntí ọba ìbò mọ́lẹ̀ yọ yà aha ni so yọ mọ̀ gbé ìkìláàsì kúrò lẹ́mì yọ ìgbà à ah, yóò yìí sójú ọkàn bóyá lóhùn tómi bóyá lóhùn agogo ìmí náà àbíwá tó bá ti ẹ tún wo ẹ wo ntánà bí n sọ fún wa débi wípé tẹ ẹ bá tún wà bá ní mọ́sálásí tó ń kálukú ń ka tiẹ̀ tún dé bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn ó tó ń lọ́kọ́ andikú jamani àwa fẹ́ sọ ẹ̀sìn dígbà tá nǹka national item hasbunallahu wa ni'mal wakil jama'a gbogbo ntan rí kò jẹ́ mà pẹ̀lú ntan sàn ti sàsọtẹ́lẹ̀ fún wa tọ́ba ti dẹ̀yìn ìgbà àwọn tí wọ́n bá fẹ́ dúró bí mo ṣe ṣe wọ́n sì di àjòjì wọ́n di kíni o wọ́n di àjòjì wọ́n sọ lónìí sọ ní fàtúbà lùkúrọ̀bà orí ọlọ́wọ́n bá tọ́pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ àbí ó bí kan lálùjẹ̀ náà ni náà ni one years ẹ̀sìn ìrìn àbí òjì ẹ lọ kọ́ máa jẹ́ tẹ̀ bá wà nú àwọn àjòjì ìjọ́hun kọ́ńdọ̀ jáde jẹ́ wà nú àwọn tí wọ́n jẹ́ àjòjì o sẹ́ẹ̀dì wa máa ké wókè ń bẹ àbí èké wókè èntọ́ fẹsẹ̀ múlẹ́jù tó súnmọ́ ní kéèké òké ń bẹ. nítorí ìrìwáyà míì tó wá àǹtọ̀ríkì ibn Sirin ìrákì ibn Sirin rahimahullah nítorí kùkan ó ní wàkánà yusiru fihima bilqiraa kèésì kéwókèlì méjèèjì ṣùgbọ́n tá a bá wá ní gbanti ń kà lẹ́yìn fatiha wa hadith àbí kọ̀tara ti bá ní túmọ̀ rẹ̀ wàkánà yusmi'una ahyanan ànàbí àti máa kírun fún wa nínú táyì gbá mi tá a sì máa marú ìntókè láwàtà bá ń bẹ ní sáfù wájú kìí sáà tí a ń bẹ ní kí ni o tí a ń bẹ ní sáàkú ẹ̀yìn èèyàn bá jí nígbàtí ó tají ọba jí lẹ́yìn àsùnbá ẹnìkan sùn bá tàn yóò yàn rọ́kì àtàlí fájírì àbí òníyàn yóò yàn yóò wà àkọ́kọ́ kí wọ́n tó yàn ni àbí yóò kọ́kọ́ yàn kó tó kírun yóò kọ́ yàn kó tó kí ni o kó tó kírun eléyìí ni ọ wà jẹ́ aṣọ àdìsí kan tá a kí tá a sọ̀rọ̀ dìbẹ́ hadamin hadithi abi hurayra radiyallahu ta'ala anhu oni anasa sallam qada rak'at al-fajr hina nama anhuma tá a tọ́jọ́ sí àdìsí wá wá lórí ẹ̀ àwa sì rí gbà a sì rí pé àṣà níjọ́ tí a ń sùn gbàgbé lọ ànàbí ìyànrákà àtàlífàjírì kó tó kásùbà fún wa ṣe ẹ̀fẹ́ rí wáyà tọ̀wọ́n jọ́nà à ń bira wa léèrè wípé gbogbo dáná wọn lásán wà lá ẹn bá ní ìwájú ẹn bá pé fàùkìmà wọn kankan hadith àbí ọ̀rọ̀ ìrọ̀ mi wá tó sì clear rẹ̀ tó sì kíni o tó sì fẹsẹ̀ múlẹ̀. ìdán àwọn àfa ni ojú ọ̀yàn bá a ti wí yẹn ojú ẹ̀ kejì ní kéyìn òkè àsùbá kọ́ padà wàá yàn ní àsìkò dùhà pẹ̀lú májẹ̀mú méjì fẹ́ntọ́ bá jẹ́ pé kèé sábà bí sí ipò ntáìmù tí ó sì ní gbàgbé àwọn àfa wa ni tó ń lọ dáa jù ní àbíta lákọ̀ọ́kọ́ ìntà àfi wá ní dàn nísìn á wà á rẹ̀ á nígbà bá fẹ́ àwọn náfílà tí ẹ̀ ní ìdí sáà máa ń yà àwọn náà lásìkò tánàbí láàgbọ̀rọ̀ yẹn náfílà àbí wọn òpó náà rẹ̀ ooo rọ́kì àtàlífàjìrì ó nídìí níta àbí onídìí tẹ̀híyàtì masjid ó nídìí àbí onídìí rọ́kì àtàlíwùdú rákà méjì tàà mẹ́yà tàbátàlù wà látán kama jẹ́ adá min min min min naam àdìsí <laughs> eh, Bilal eh, àwọn náà sílẹ̀ tó fẹ́ pé wọ́n bá níbi tí wọ́n kú nínú anáwáfíìlì dátìlì àtìbáb zawátìlì àtìbáb ní anáwáfíìlì tí wọ́n kú nínú náà sílẹ̀ tá tẹ́ pé kò sí bàtà àlèyàn wọn àbá náà kó nù rẹ̀ ìgbà tá a bá wá fọ ibẹ̀ yẹn láwàá sọ pé èwo lọ dáa jù tí èèyàn bá ti gbàgbé sùn lọ tí kéèyàn ya kásùn bá àbáhùn nígbà lẹ́tí mọ́ bá a kọ́ wá padà kìrọ́kì àtàlí fájírì rẹ̀ ní àsìkò dùhà tí ọ̀bà ní bc pọ́lásìkò tí ó sì ní gbàgbé ńlọ́dàájú ní àbíkó kí ní ọwọ́ àkọ́kọ́ gbà tó ti tó ti jí yẹn bí ibn lai ni wáyé bìlùkọ́ àkọ́kọ́ bí àwọn ènìyàn rahman wáyé nǹkan ìfúnpá kí ìyá níjọ́ mẹ́jọ ábọ̀ lórí sọ̀látù dùhà rákà mélòó ni kí sì ní ṣubú àti ń bẹ lórí ọ̀rọ̀ àti hàn pé dùhà ní kí ni o بدعة هذا وصلى اللهم وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته